الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين المبعوث رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه واجعلنا ممن يستمعون القول فيتبعون أحسنه وادخلنا برحمتك في عبادك الصالحين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته أدوك يكون الله وبا وبا كفي كاري وفي فارة سواجو ليرمي إتسواجو لنودان لك أن لنوتير عدودة الحكام سياقاء عبد الغني المقدسي ورغب الفوميانوسي أسوأ باب البكاء أصر دوري مقدمة لقاء بيو أو دوري أو عزيز كيف أموال كرادة حديث على قطرنا وأن حديث أنس بن مالك رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أعتق صفية وجعل عتقها صداقها أن رسول الله صلى الله عليه وسلم أعتق صفية وجعل عتقها صداقها أبا أبواب أنس ومالك ọlọ́ọ̀bọ̀ tí ó yọrọ sí wípé òṣìṣẹ́ ọlọ́run sọlọ́bọ̀ àárín ọ̀sẹ̀dà ó tó okùn ẹrú kúrò lẹ́yìn lọ́rùn sọ̀fíyà ó wá fẹ́ ó wá fi ìtúkù ẹrú kúrò lọ́rùn ẹ̀yẹ ló ṣe dàdá ìkí rẹ̀ ó tú okùn ẹrú kúrò lọ́rùn sọ̀fíyà ọwọ́ fi ìtú okun orúkọ ẹ okun ẹrú kù lọ́rùn rẹ̀ olówó jẹ́ ẹ̀dá ìkí rẹ̀. àdìsí Anas bin Malik fún àlùwò yìí pé أن رسول الله صلى الله عليه وسلم أعتق صفية. إيه النبي صلى الله عليه وسلم ó tú okùn ẹrú kúrò lọ́rùn sọ̀fíyà èyí ni pé ó sọ di ọmọlẹ́bí torí pé ó jẹ́ ọ̀kan nínú àwọn kírísítà tí wọ́n mú ní ogun ṣáìbà tí tọ́lá ti mú èèyàn ní kírísítà ó ti automatically di ẹrú nìyẹn fọ́tò ṣáìbà ẹlẹ́sà àtàlà ó gbà lọ́wọ́ àwọn ẹ̀hóòt pẹ̀lú agbára ni sọwọ́ á jẹ́ pé àwọn obìnrin àti àwọn ọmọdé wọ́n jẹ́ ẹrú fún mùsùlùmí torí pé wọ́n ti wà nínú àwọn tí wọ́n mú àfẹ́fẹ́ jìnnà nígbà tí wọ́n pín àwọn tí wọ́n mú lẹ́rú wọ́n pín sí àárín àwọn sójà sọ̀fíà yìí wọ́n bọ́ sọ́dọ̀ arákùnrin kẹta ìpele dèṣìyàtú ibùn kàlífàtà ìkẹ́lbí arákùnrin ni mọ̀lẹ́kà tìbí ló mọ wá sí ọ̀dọ̀ àlẹ́sà sọ́nà nígbà mẹ́jọ àwọn ọ̀rẹ́ àwọn ọ̀rẹ́ àlẹ́sà ni mọ̀lẹ́kà tìbí lọ sí wá sí ọ̀dọ̀ àlẹ́sà sọ́nà nígbà mẹ́jọ. sọ arákùnrin ni sọ̀fíà lọ sí lọ́wọ́. nígbà ọ̀sán nípa àtọ́nà tí wọ́n mọ̀ pé ó lé ní ọmọ aṣíwájú àwọn ẹ̀wù ní ṣẹ́gbẹ̀. sọ̀rọ̀ tí mo lọ jẹ́ torí pé mi kò kò pé kò burú káfíńtì irú àkàtúntò ní ní àsìkò ìgbà tí ó wà lọ́wọ́ àwọn ènìyàn. so wọn á kọ́ ẹ̀ fà ẹ̀gbẹ́ arábìnrin kan ó bọ́ sí ọwọ́ kékeré ọ̀sẹ̀ ọmọ aṣíwájú nínú àwọn aṣíwájú ṣáìbà ìpè wọn ń fa àtàlà òní dá ẹgbẹ́ irú ẹni tó lọ́la yẹn tó nípò tó bọ́ sọ́wọ́ lágbájá ìwọlé tọ́jú. فنبقى أثرها تباع وضعية الكلب يجوع ما يملكي ثم يقول هو كي يقول يوافق àlẹ́sọ̀ àtọ́lá àtẹ́lé torí pé àlẹ́sọ̀ àtọ́lá ò máa bá àlòpọ̀ nípa àlòpọ̀ ẹ̀rú wọ́n kọ́kọ́ tún okùn ẹrú kúrò lọ́rùn ẹ̀rọ wọ́n á di ọmọlẹ́bí lọ́wọ́ aṣọ ní ọ̀kan nínú àwọn ọmọhàtò mọ̀mìnì so eléyìí orí ńlá gbára àpọ́nlé tó tóbi ni títí ilé ayé fi parẹ́ ó wà ní ọ̀kan nínú ọmọhàtò mọ̀mìnì àwọn ẹ̀yà mọ̀mìnì. Sọ̀fíyà بنت خيي بن أبطى هو أنه خضرش من بنو إسرائيل من أروم دوم هارون ابن عمران تنتهي أبو النبي موسى ìyá ẹ wọn pè ní أخت رفاعة ابن سمعان nínú bànú kùrẹ́yìnwá tó jẹ́ bí ọmọ ìyá pẹ̀lú So, bànú nàbí. sọ àwọn ìjọba àwọn ìyàwó yìí wọ́n ń gbé ní maka wọ́n sì ń gbé ní àmọ́ ń gbé ní madina wọ́n sì ń gbé ní àyíká rẹ̀ nínú rẹ̀ ìlú faiba ìwọ́n pọ̀ sọfíà ó ti fẹ́ arákùnrin kan ní tó ń pè ní salam ibn maksh mashkan lẹ́yìn ẹni ó ń tọrọ ọkọ̀ sílẹ̀ ó ní كنانة ابن ربيع ابن أبي حقيق النضري لوافي هو ولي هو رسول الله خيبر هو اليهود ó wá kú sí ojú ogun ńgbà náà kó tó di pé àwọn mùsùlùmí gba ẹ̀rọ. sọ àlẹ́fà àtàlà wá fi fídọ̀ tó fún láti fi rọ́pò àdá àti ẹ̀ wá fẹ́. ó ní ohun tí ẹni tí àwọn àwọn obìnrin lásìkò àlẹ́sọ̀ àṣálà tí wọ́n máa fẹ́ fi àléébù kan pé Yahudi wọ́n bá àlẹ́sọ̀ sọ́nà wà wà ní àṣálà àlẹ́sọ̀ àṣálà ni sọ fún wọn tó láti sọ bẹ́ẹ̀ wípé ìwọ ọlọ́lájú wọn lọ ìwọ ìyàwó àlẹ́bí ni sọ́nà wà ní àṣálà lẹ́lẹ́ẹ̀kejì àwọn ọmọdé ọmọ àrùn ni ọ pípé bàbá bàbá rẹ imran ànábì lòun náà sọ inú rẹ wá dùn nígbà tí a lè fa àtẹnà ìṣọ̀rọ̀ yìí láti gbogbo àti àwọn àwọn mọ̀nàfìkì tí wọ́n dé ilé náà nínú àṣà láti gbé kókó lórí àlífà àti àṣà rẹ̀ láti lé ìyá ìyá ìyá òṣìṣẹ́ ó fi pákó lọ sí inú ilé ọ̀fman lọ́dọ̀ ọmọ ọ̀hún láti lé ẹ̀sọ́ tó lọ gbé orí ìwà tó ń jẹ torí pé wọ́n tẹ́ ẹni ọ̀fman mọ́lẹ̀ ní ọ̀dọ́ kó jáde fún oṣù kan so láti lé ìyá ńlá yìí. ونجمع الموضوع بحرور سيدنا عثمان حكيمي وفي جاهلة ليأتني أسكو خلافة معاوية ابن أبي سفيان من أبو 52 لي هجرة وصفي البقي أرطني وجعل فتقها صداقها ọwọ́ àti freedom tó fún bíbọ́ ọkọ̀ ẹrú kò lọ́rùn ẹ̀rọ àti ṣe sadak and then sadak àwọn afáàní wọ́n máa ìmọ̀tò omi dúkìá tá a fi kalẹ̀ àwọn àlùmọ́ǹfà àlùmọ̀tò làbí nǹkan àǹfààní tá a fi kalẹ̀ lè ákùnrin nìkan àtòrí àti sòwò ìgbéyàwó pọ̀ nígbà tí wọ́n pè ní alimaha nígbà tí wọ́n pè ní lẹ́ṣìdà nígbà tí wọ́n pè ní fàríyìbà nígbà tí wọ́n pè ní alájẹ wọ́n tún máa ń pè ní ṣàbá so orúkọ oríṣiríṣi fún sàdáàkì. àwọn àǹfààní tó wà nínú àdéhìsì ló pọ̀ àkọ́kọ́ ọ̀ràn ayẹ̀ ní sàdáàkì síwájú ká tó fẹ́ obìnrin ọ̀ràn ayẹ̀ ní sàdáàkì. ń tó fi hàn pé ọ̀rọ̀ náà tó ní wàhálà tó lè sá ọ̀sọ̀rọ̀ pàtó yìí ná nífìlà ẹ fún àwọn obìnrin ní sàdáàkì wọn ní fúnfún ẹ̀bùn ẹ fún wọn ní sàdáàkì wọn ẹ̀bùn tó padà dán tọjọ́ ọ̀rọ̀ yìí pẹ̀lú ìfẹ́ inú yín láti ìfẹ́ inú látọ̀dọ̀ yín kìí ṣe kọ́kọ́ kan pàṣẹ ìfẹ́ lọ́nà fẹ́ ìfẹ́ àfẹ́yàwó ọlọ́run lè fẹ́yàwó ṣùgbọ́n kẹwàá fẹ́yàwó ẹ̀sùn ṣàdá àti pẹ̀lú ìfẹ́ inú yín kìí ṣe ń tẹ́ ti kalẹ̀ pẹ̀lú ìkórìíra bẹ́ẹ̀ fi kankan kalẹ̀. إمام القرطبي رحمه الله ولهذه الآية tẹ̀dúlù ara ìjú sọ̀dá nílò ìpè àyà yìí ó ṣàfihàn pé ọ̀ràn yìí ní káfíńà sọ̀dá àti tó bè tàbáfẹ́. wọ́n wà mẹ́kùn àárẹ̀ láti ìdàgbàsí ohun tí àwọn àdúmọ̀ mùsùlùmí sì fẹ́ kò lé lórí kò sí ìyapa ẹ̀yìn lórí ẹ̀. bákan náà torí pé àdéhùn àfẹ́lẹ́ ọ̀sán pé fẹ́ntẹ̀mí wà lọ́wọ́ fọ́ọ̀tẹ̀mọ̀ ní àdìyí nígbà tí arábìnrin tó wá bá wípé òun fún àwọn lẹ́bùn fún àlẹ́sọ̀ ọ̀wá rẹ̀ nígbà tí àlẹ́sọ̀ àṣálà kò dára arákùnrin tó wá gbọ́ àtẹ̀lé wa ni yàrá sọ ọ̀wá tí ọ̀gá ní bùkátà gbé níyàwó ẹ̀yìn àlẹ́sọ̀ àṣálà wa ni. بدل الثبات لو أن تسيك تقول منهم يروق سوء سوء سوء هل تعرفون كابتن طلاق لي وكي وحول ورودي تعرفني كابتن بيتي ولسوء ولسوء لا إن الله حديث النبي عشان يكون تاريخ ولو خاتما من حديث لو هو فكل عبد يكون òǹkà irin lọ́wọ́ èyí pé kò kárí kò ní iye lórí bó jẹ́ kó nìkan ló ní lọ́mọ wa tí o lè fi hàn pé sọ̀dá àti ọ̀rọ̀ yẹn kọ́kọ́ yẹn wọ́n fún ọ sọ̀dá àti lórí obìnrin. bẹ́ẹ̀ àwọn olùmọ̀ ṣe ìyàbá ẹni wọ́n pé ìjà tẹ̀ wá lè fi ìbọ́kùn ẹ̀rọ lórí obìnrin tọ́jú ẹ̀ka bẹ̀rẹ̀ àbí ẹlẹ́dùn nìkan ni ó lè ṣe yẹn. ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni pé àwọn afá mi ni jesus pípé ó tọ́ kò sábòrú rẹ̀. ìdí nu tí ìdìbò táyé wọ́n fi mọ̀ lọ́wọ́ tó ti sọ pé wàhálà bọ́ọ̀lù ọ̀gbọ́n náà lọ ahmed eléyìí ni ohun tí imam ahmed tó lọ lórí ẹ̀ wọ́n kàtí ìròyìn ahmed hadith àti ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn afa ní hadith wípé a lè bọ́ ọ̀rọ̀ lórí obìnrin káwá fi ìbọ́kàn lórí ẹ̀yẹ ká fi ṣe sàdá àsìkò. القول الثاني وهو لا كذلك لا يجوز ولكفر eléyìí ni ọ̀rọ̀ àwọn àìmà mẹ́ta èyí tí ṣe Malik Shafi'i àti Abu Hanifa wọ́n ní kò tọ́ ká fi sàdáàtì àbí ká fi ìgbọ́kú ẹ̀rú lórí obìnrin ká fi ṣe sàdáàtì. so ìdáhùn lórí àdísì dáàtà nínú báàbù yìí wípé ìyẹn ò fòṣù síyà lẹ́yìn ìsọ̀rọ̀ máa wà ní ìsọ̀rọ̀. bákan náà wọ́n ní àwọn tó ń sọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ wọn ni kẹ́ bá ní kùsùsíyà ni kùsùsíyà ó lè lè rí ẹ̀ kí lè sọ pé nǹkan báyìí kùsùsíyà ni kọ́ lè sọ àkọọ́lẹ̀ tí ò fi ẹ̀rí kankan ẹ láti mẹ́rin wá kì í ṣe pé nǹkan kan máa ń sọ báwọn lásán so wọ́n mú oríṣiríṣi àwọn ìdáhùn wá fún ìbéèrè àwọn tí wọ́n kọ́kọ́ sọ bẹ́ẹ̀ èyí tó tẹ̀wọ̀n náà ni pé. ó tọ́ ìsàbùrù nù. ìdí ni pé bíbọ̀ ẹ̀rọ kú lọ́rùn ẹ̀rọ kì í ṣe káàkiri ẹ̀rọ sí owó láti ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ. so káwá kí ni tó tó kéèyàn wà fún un kò sí ìfúnná tó tó ní ayé kò sì sí ìyẹ́pẹ̀rẹ́ tó tó ní ayé káwá ní èèyàn sọ ìyẹn tí wọ́n máa bí kò sí nínú ẹrú máa tó kì í ṣe ẹ̀bùn tó pé kì í ṣe ẹ̀bùn kékeré ẹ̀bùn tó tóbi ní gbà. títóbi rẹ̀ lọ́pàá tó jẹ́ pé èèyàn ní ládàá tó pọ̀ lọ́pọ̀ náà tí wọ́n bá ti torí fífẹ̀dé rẹ̀ náà. mọ́sálà yìí ẹlẹ́ẹ̀kejì àwọn afáàwọ̀ fi àdéhùn sẹ́ni pé kò pa dandan tàbí kì í ṣe mọ́jẹ̀mú wọ́n pé àǹtíkà tábà fẹ́ ṣe tábà fẹ́ sun ọkọ̀ àti papọ̀ ó pa dandan ká lo kẹ́lìmà àǹtíkà àbí àtẹ̀síwìtì wọ́n ní kò pa dandan sọmọ kánà yìí náà ọ̀rọ̀ méjì ni lọ́dọ̀ àwọn òògùn àwọn afáàmì wọn ní mọ́jẹ̀wọ́n ni a gbọ́dọ̀ lo kẹ́límà àníkà àbí àtẹ̀síwì nígbà tí a bá fẹ́ so ọkọ àti ìyàwó papọ̀ ẹni pé ká ní zawwajtuka bìkàlà àbí àwòká tùká ìkànnà èyí pé mo sùn yín pọ̀ pẹ̀lú báyìí báyìí àbí mo gbé yín níyàwó mo gbé yín ní mo mo ṣe àdìníkà àti ọ̀sẹ̀túwìt ìtumọ̀ tẹ́lẹ̀ mi. wọ́n ní ìdí ni pé torí pé ọlọ́run ní فلما قضى زيد منها وطرا زوجناكها كلمة الله ìpè nígbà tí lẹ́yìn tó ṣe bùkátà rẹ̀ kan láti ọ̀dọ̀ ìyàwó àwa ṣe agbé ìyàwó rẹ̀ ní agbé níyàwó fún wa lẹ́yìn sọ́dọ̀ bá ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní kẹ́ńtà tọ́lọ́mù rẹ̀ bákan náà ọlọ́run ní wàdà kẹ́ńtì kú máa náta àbá òkú èyí tí ọlọ́run kẹ́ńtà nìka nínú kẹ́ńtà ماذا قال الإمام أحمد في إمام الشافعي إمام أحمد في إمام مالك وني مبو كلمة تقاتل تنفي هي عند الآلهة تلقين إلي وفي الصلاة الآلة في سيئة أتي بين سوري لكيوغا تتوما في دي obìnrin níyàwó ní gbogbo ẹ̀rọ ló lọ. torí pé obìnrin tó wá tó sọ pé òun fún òun ṣe òun fúnra òun fúnra òun ṣe ẹ̀kùn fún àlẹ́kùn ọba wà ní nígbà tí àlẹ́kùn ọ̀sọ́lẹ̀ sọ́pọ̀ mọ́ arákùnrin ó ní ibrahim máa lọ fàkọ́dí màlìlá túkàá. بما máa kàmí ìjọba èyí pé mo ti sọ ní tiẹ̀ pẹ̀lú tí ń bẹ lọ́dọ̀ rẹ ní kọ̀ọ̀kan ìjọba mo ti sọ wọlé ní tiẹ̀ ká sọ obìnrin ti ti èèyàn kò tún ó tún máa ṣe ní ó túmọ̀ sí ìgbéyàwó náà ní gbogbo bàbá láti fi sọ ó ti ó ti rẹlẹ̀ nínú ọpọlọ wa pé èyí tó o ti di títí ẹ gbogbo ó ti di ìgbéyàwó rẹ kò wá di títí ẹ nípa pé ó ti di nǹkan rẹ̀ tó gbọ́dọ̀ lò nílò fún ìwọ wá ti wọ̀ áà ó ti dìyàwó rẹ̀ ló túmọ̀ ọlọ́run rẹ̀. náà sọ ọ̀rọ̀ tí tó jẹ́ tó múnádókò náà ni ọ̀rọ̀ Abu Hanifa àti àwọn tó tẹ̀lé ni pé gbogbo kẹ́nìmọ̀ tó bá ti túmọ̀ sí ìyàwó gbígbé gbogbo ẹ̀ náà ló ṣe so obìnrin àti ọkùnrin papọ̀. fáìdà tó tó wà níbi pé sọfíìyà tí a sọ̀rọ̀ rẹ̀ ìyàwó ẹ̀lẹ́dì sọ̀rọ̀ bá wà ní wọ̀sẹ̀lẹ̀. ẹ̀lẹ́sà sẹ́lẹ̀ ń fẹ́ ní ààbò ẹni pé ọdún tí wọ́n jagun fẹ́ìbà ọdún keje lẹ́yìn hijira anabi sallallahu alayhi wa sallam. àwọn ìyàwó anabi sallallahu alayhi wa sallam mọ́kànlá ni wọ́n. alákọ̀ọ́kọ́ ni wọ́n ní Khadija anabi sallallahu alayhi wa sallam síwájú kó tó di anabi. ẹlẹ́ẹ̀kejì nínú wọn ni Sauda anabi sallallahu alayhi wa sallam tẹ lẹ́yìn ìgbà tí Khadija ti tán. ẹlẹ́ẹ̀kẹta wọn ni Aisha àlẹ́fà kọ́lá ti ẹlẹ́yìn ikú Khadija ṣùgbọ́n ó wọlé tọ̀ ní oṣù Shawwal ní ọdún alákọ̀ọ́kọ́ lẹ́yìn ìgbà tó ń fẹ́ ìdíra lọ sí Madina ẹlẹ́ẹ̀kẹrin wọn ni Hafsa binti Umar Hafsa ọmọ Sayyidina Umar ibn Khattab àlẹ́sọ àtọ́lá ń tẹ lẹ́yìn ikú ọkọ ẹ̀ ní ogun uhud nígbà tí ọkọ ẹ̀ kú nínú ogun uhud yìí ni pé orí ṣàhádà làlẹ́sọ àtọ́lá ń tẹ. ẹlẹ́ẹ̀ka àwọn zaina bíntì kù zaina àlẹ́sọ àtọ́lá ń ìgbà tí ọkọ rẹ̀ ṣe ìṣáà ní ogun òkú bákan náà. ẹlẹ́ẹ̀kẹfà wọn ní umu salma hind bintu abi umayya àlẹ́fà ọmọ ìfẹ́ lẹ́yìn ìgbà tí ọkọ rẹ̀ kú sí ogun òkú bákan náà. so a rí pé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí àlẹ́fà ọmọ ìfẹ́ torí pé ọkọ̀ wọn kú sí ogun rocket sòrò dàbí ìrànlọ́wọ́ torí pé obìnrin tọkọ ẹ̀ kú gẹ́gẹ́ bí ọkọ̀ òwò gẹ́gẹ́ bí tẹ́lifà tí àwọn ó pè wọ́n ní àyà ẹni pé àwọn tó ti tó lẹ tó lágbára lọ torí pé tí ọkọ̀ obìnrin bá ń bẹ lọ́wọ́ lọ́wọ́ lábẹ́ ọkọ̀ yìí nìyí tani ọ̀rọ̀ rẹ̀ fún kọ́kọ́ rẹ̀ tani ọ̀rọ̀ rẹ̀ fún kọ́kọ́ rẹ̀ ìdùgbé àti aṣọ wíwọ̀ kókó rẹ̀ kọ́kọ́ rẹ̀ lọ́nà sí tọ́kọ bá wà kọ́kọ́ tani ọ̀sẹ̀ tòun náà wọ́n ti di tani kàlẹ́yìn tó ẹ̀ka ìrànlọ́wọ́ so ìdí nu tí alẹ́sà àfẹ́lẹ́ fi ṣe ìrànlọ́wọ́ fún wọn tó ń pẹ́ kó lè wà ní abẹ́ àpò alẹ́bí sọ̀rọ̀ láwọn ọ̀rọ̀ àlẹ́sà sọ́dà ó fẹ́ lẹ́yìn ìgbà tí ẹrú àlẹ́sà sọ́dà tó sọ́dọ̀ mọ́ lẹ́yìn ìgbà tí ọlọ́run padà fẹ́ pé kó kọ́ lẹ̀ kálífà sọ́dà fẹ́ torí àti ka àlùkádà tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ láti bàjẹ́ wípé ọmọ tí ọba àdọ̀ tí ìṣèwọ̀n ló bíi tó bá níyàwó tó bá kọ ìyàwó ẹ lẹ ìwò lè fẹ́ wàrà ẹ ní nǹkan kan tó so nípò ju ọ̀rọ̀ àwọn ènìyàn lọ ẹlẹ́ẹ̀kẹjọ wọn ni jùwẹ̀ríyà bíntì hàlì ẹlẹ́sà àfẹ́lẹ́fẹ́ ní ọdún kẹfà lẹ́yìn ìjọra ẹlẹ́ẹ̀kẹfà wọn ni umu habiba rọ́nà bíntì àbí sofia ànẹ́sọ̀ àtọ́lá fẹ́ lẹ́yìn ìgbà tí ọkọ rẹ̀ ìwé ìdùnnú àdìpọ̀ jáàsì. ó kọ́kọ́ gba ẹ̀sìn Islam lẹ́yìn ìgbà tó gba ẹ̀sìn Islam tán ló wá tó kírísítẹ̀ òṣèré dá. so nígbà tó ti tẹ̀sẹ̀ nígbà yẹn ó padà lọ fẹ́ pé kò ní sí lábẹ́ kristian. christian náà ẹlẹ́ẹ̀kẹwàá wọn oní sọfíà bí ìpìlẹ̀ yìí ànífà àtàwọn akẹlẹ́yìn gba lẹ́yìn fatu fẹ́yìnbà uh, ọdún ẹlẹ́ẹ̀kẹjì lẹ́yìn ìjọra ẹni kọkànlá wọn ni mẹ̀múnà bí ìpìlẹ̀ ànífà àtàwọn akẹlẹ́yìn kejì bákan náà. هو إني يهوى صلى الله عليه وسلم الله عليه هذه ثلاثة هذه رفاية مغرب هذه شهر زكوة الوليد ودي 756 síwájú ká tó lè pe ẹ̀rùn ìṣà lásìkò yìí sí tí àsìkò ti ṣe ìgbẹ́. àdéhìí àwọn àtú níbẹ̀ torí gómìnà rẹ̀ díẹ̀ àsìkò tí ó sì sí. sọ sáà ibùdó sáà sáà ìdí ó ní sáà ọmọ sáà sáà ìdí tó ń pè ara màdínà ni ọgbà àdéhìí láti ọba àlẹ́fà sálà tó fẹ́ tó one hundred and thirty eight mẹ́sàn-án àmì thirty nine nínú rẹ̀ wọ́n ní Bukhari ó kú sí Madina ó wà ní àwọn sàhábà tí wọ́n kú gbẹ̀yìn ní Madina ó kú ní ọdún ninety one lẹ́yìn ìjọra lẹ́yìn sọlọ́mọ àwọn ọ̀sán so ó fẹ́ kú ní ìparí century àwọn tó bá àdìsọ́ àti láàbò. أن رسول الله صلى الله عليه وسلم جاءته امرأته تطيع أبريك وابا النبي صلى الله عليه وسلم حسب إن يدع أمي قريبا تاني أبرينا في القارئ àrí ìwáyà tó mú tó kọ rẹ̀ wá ó sábà báyìí عليه ni pé arábìnrin kan ó wọ́n sọ pé inni wàhálà nafsi lak mo fi ara mi tọrẹ fún ọ nítorí ìyẹn sọ pé àwọn sọ̀rọ̀ bá lè ọ̀kan lẹ̀ mí mo fi ara mi tọrẹ fún ọ. so gẹ́gẹ́ bí ìgbà tó ń tó sọ ni pé mo fẹ́ kí ìwà ìlẹ́yìn sọ̀rọ̀ bá wà nígbà kan kọ́ fẹ́ mi láì sọ̀tàn dáàkì ìtumọ̀ nìyẹn. فقامت طويلا وعدوا لسكوا فوقه النبي صلى الله عليه وسلم وصل وانو رواية لي فلم يجبها شيئا النبي صلى الله عليه وسلم وكالوه كالوه كثيرا رواية لي فنظر إليها فصعد النظر إليها وصور النبي صلى الله عليه وسلم لا تكي délẹ̀. ẹni pé ó wò lókè wá sísàlẹ̀. nígbà tí wọ́n wá ń dúró kí àwọn sàkánù fúlẹ́sì tẹ́lẹ̀ sàkánù fúlẹ́sì kankan fàkọ́ àwọn ọ̀rọ̀ lárákùnrin kan bá sọ pé ya ìwọ ọba gbé níyàwó fún mi èyí ni pé so wá pọ̀ kájọ ọkọ àti aya ìlàmúyàkùn ìdákàdí àhàbà tí ìbá ṣe pé o ní bùkátà sí tọ́ọ̀bá ti ní bùkátà sí gbé níyàwó fún mi. فقال سألني أنسى صلى بصر هل عندك من شيء تسلكها فين تطوع قوس لفداك فقال ما عندي إلا إزاري هذا وأنا أسين كاتب نجم يرجم بينه من رواية مني لكن هذا إزاري ولا نجم يعني ń forí ìdá sí ìró èmi ló ń lò bẹ́ẹ̀. àlẹ́bùsọ̀ bá sọ pé tí ọba tó bá ń yọ ìdájú ní ilé ìwọ gan fún ààrẹ kò ní tó òun náà fún ààrẹ kò ní tó. وعن ابن عباس قال رسول الله صلى الله عليه وسلم قلنا نتبع صحبه إن أعطيتها إزارك جلست ولا إزارك طوافني روعي يوجد لا يروي فالتمس غير هذا لو هو يا يتصلي قال ما أجد بين باتي لو هو مولي قال فالتمس ولو خاتم من حديد لو أقف lọ fẹsẹ̀ lọ wa kódà tó jẹ́ pé òǹkà ẹni lọ́dún wa. Fàlìjá mọ̀tà lọ́bá ti lọ láti lọ gbìyànjú àti wá. Fàlàwìyẹ́ ti ṣe ìhà ṣùgbọ́n kò rí nǹkan kan. فقال رسول الله صلى الله عليه وسلم أمي أن أسمع سنة بصفتين هل معك شيء من القرآن؟ إن جو من ككنوى القرآن بس àdúgbò yẹ pé ìjọ من kankan nínú àkùnrin kọ́ọ̀dà náà ló wá فقال رسول الله صلى الله عليه وسلم أني أن اسمع صلى الله زوجتك زوجتكها بما معك من القرآن قد مصيبة فلن بسرعه نور القرآن ìtumọ̀ eléyìí ni pé ìtọ́ ọmọ nígbà ọ̀pọ̀ yẹn kọ kíkọ́ tó ń kọ ọ̀pọ̀ jẹ́ sọ̀rọ̀ àti òrùka tó lè yí. sọ àdìsí fáìdà tó wà nínú ẹ̀ ni pé jàwáàzù kí obìnrin kó mú ẹ̀ wá fọ́pọ̀ ẹgbẹ́ òfẹ́fẹ́ kò sí tó burú lọ pé lágbájá mo fẹ́ kọ́ ọ̀fẹ́ mi. àbí kí ọkùnrin kó mú ọmọ rẹ̀ lọ bá ẹnìkan tó rí ní ẹni rẹ tó ń wo pé ẹni èèyàn tó níwà tó da tó sì lẹ́sìn kó wá sọ pé mo fẹ́ kọ́ ọ̀fẹ́ ọmọ mi. so àwọn sàhábà mẹ́fà sẹ́nà ọmọ ìṣẹ̀lẹ̀ yìí. Anas ibn Malik ọmọ tí ó rẹ̀ sáàbì ìgbàlẹ́ ó ní mo jókòó lọ́dọ̀ Anas ibn Malik ọmọ rẹ̀ obìnrin sì wà lọ́dọ̀ ẹ̀. ó ní Anas bá Anas bá ń sọ fún ọmọ àti sáàbì wípé abáyọ̀ aláṣẹ ìkáwá sọ́dọ̀ Anas sàrà fún lẹ́wọ̀n. wa wá múra ẹ̀ka àbẹ́tì àtẹ́lẹ̀ wípé ó wọ̀ kí àdébí òṣè rẹ̀. ó wá sọ pé owó ọlọ́run ó ní ọmọ ẹ̀dẹ̀ tí ó tí ó wà ní ìjòkó lọ́wọ́ àmóbìnrin ọ̀rọ̀ òní kìjú ìpè àmúbèrè tó wá bá nàbí tó tún sọ pé kí àlọ́bí ọ̀fẹ́ o kò ní kìkì o irú àwọn wa lọ kódà ó ti ó ti ó ti fún àwọn obìnrin ní ẹni pé ó ti yẹ pẹ̀lú obìnrin ó ní alex wa kí àfihàn lèkì ó lù mí jù ọ obìnrin káwọn ó lù mí jù ọ lọ ó ó sì wá gbàdọ̀ ṣàkàtàkàtà ìdí ìṣẹ́. so kìí ṣe aburú ni kí obìnrin ó rí ọkùnrin tó wù ú tó ṣe ń wò kí ló lè tọ́jú òun kó wá bá ìpè bákan náà bàbá àgbàlagbà tí àlejò àtọ́nà tó lọ àti àlejò Musa. tó gbé ọ̀rọ̀ rẹ̀ kí ló sọ fún àlejò òun ló fi àwọn ọmọ kánú àwọn ọmọ rẹ̀ lọ ànábì sàkámẹ kábíyà bí mo sọ fẹ ìpè ní orílù àìkòrò kí kàkà ìṣìdá ìdìnà tẹyì àtẹyì mo fẹ́ fi ọ̀kan nínú àwọn ọmọ mi mo fẹ́ fi fi ọ. àlà àǹtà àtúwọ̀ ní ẹ̀mẹ́ ìyàfẹ́jẹ̀ lórí ikú èyí lọ́dún bẹ̀rẹ̀. sọ òsì àwọn kí èèyàn kó mú ọmọ rẹ̀ lọ bẹ́ẹ̀ pé pé kó fẹ́ torí pé ó wù ú. nígbà tí hafsa tọkọ rẹ̀ kú sẹ́yìn náà wọ́n bọ̀ fúnra rẹ̀ ló dìde ọkọ̀ lọ bá Usman ó ní wọ́n Usman ọkọ asad ló fẹ́ kọ ọ̀fẹ́ ló wá ní tí ò ní ní ọ̀fẹ́ fẹ́yàwó lásìkò lọ́wọ́ tí lọ́wọ́ kò lọ́dọ̀ ọ̀fẹ́ ìmọ̀ Usman ó tún wá lọ sọ́dọ̀ ọ̀fẹ́ ìmọ̀ Abubakar ló wá ní tọ́gbà wù ọ́. توفي عصا فوق سيدنا عثمان داري قدام وسيدنا عبد الله داري قدام oni oṣù ní ọkàn ní ọfẹ jù lórí usman lọ ṣùgbọ́n tí ó gbà tí ọ̀dà nílò òun ó gbòmìnira mo wá dúró fún bí ọjọ́ mẹ́ta ọ̀pẹ́ làlẹ́fà sẹ́nà bá sọ̀rọ̀ bá sọ ọ̀rọ̀ rẹ̀ pé ìwọ́ fẹ́ fásitì. wọ́n lé ní ẹ̀dínà àgbàkà bá pàdé mi. wọ́n á sọ pé làálàkà ọ̀jẹ̀ta àlẹ́yà kí ìlànà ọ̀tà àlẹ́yà fásitì bóyá inú bí ọ nígbà tó ń fi tó fi lọ ní pé kí n fẹ́ ọ̀sán ìdí kí n fi bá olóògùn ni pé mo ti gbọ́ fún àlejò àṣánà sọ̀rọ̀ nípa rẹ̀ èyí pé mo ti gbọ́ fún àlejò àṣánà sọ̀rọ̀ nípa ọ̀sán ìdí tí n fi dán olóòrùn kìí sì ṣe ádàbí nípa kí n jú àti àlẹ́sà àlọ́pọ̀. sọ níbi bí ó ti di pé Hafsa jẹ́ ìyàwó Ànábì sallallahu alaihi wasallam radiyallahu anha wa anhunna ajma'in. so bíbí a rò pé kò sí aburú kí bàbá kó fi ọmọ ẹ̀ lọ ohun tó bá mọ̀ pé ẹni rẹ̀ ni tó sì mọ̀ pé ọmọ gbọ́rọ̀ sí òun lẹ́nu torí pé gbogbo ẹlẹ́ẹ̀pátá pẹ̀lú èèyàn àti ọ̀dà ọmọ náà ló gbọ́dọ̀ jẹ́ àwọn afá wọ́n fi àdéhìí ṣe ẹ̀rí pé ó tọ́ wo obìnrin tá a bá máa fẹ́ tí wọ́n ti ká tó fẹ́ káwọ̀ síwájú ká tó fẹ́ wọ́n ní níwò yìí ó lè jẹ́ pẹ̀lú pẹ̀lú àfẹ́ rẹ̀ ó sì lè jẹ́ ní àyẹ̀wò sí rẹ̀ lópin ìgbà pẹ́ pé wúwo káwọn wù rẹ̀ à ń wo pẹ̀lú àwọn àfẹ́ fẹ́ yìí àwọn ohun kí ni tí ó ti ẹ̀wà mú wọn fẹ́ kò sábúrú mú ẹ̀ torí pé jáde sígbà àbúlá orí ẹ̀mí ká àtàwọn ọ̀sẹ̀ pé ìlà àkọ́kọ́ bàbá àdókò lè mọ́ ẹnikẹ́ni tó bá tẹ́ tó bá sọ̀rọ̀ ìgbéyàwó pẹ̀lú obìnrin فإن استطاع أن ينظر إلى ما يدعوه إلى نكاح فليفعل طبعا طبعا يقول بالناس kí ni dúkìá fẹ́ mú un fẹ́ lára rẹ̀ ó wù ú sódà kọ̀ wá ní kẹta kọ́ wá mọ̀ wá ṣe rìgírẹ́tì tẹ́lẹ̀ ọ̀nà tó tó ṣe nílò ní ẹ̀rọ pé ọkọ̀ ẹ̀ka sí ọkọ̀ àbí ìṣe ẹ̀rọ pé ó ó ó ó èyí pé ó ga jù àbí báwo gbogbo èèyàn kó wu obìnrin tó bá fẹ́ fẹ́. Yorùbá kan náà ẹnì kan wá lọ́dọ̀ àlẹ́fà sọ́nà tó wá sọ fún pé nípa obìnrin tí ọ̀fẹ́ ẹ̀fẹ́ ànábìbí lẹ́rẹ̀ tó ti wo obìnrin tó ọ̀fẹ́ ẹ̀fẹ́ lòótọ́ tó ti rí ó ní rárá àlẹ́yìn ní lọ́wọ́ wò ó. nígbò tó lọ tó dé àlẹ́yìn tó lọ wò dáadáa tó ní pé nǹkan kan bẹ lójú àwọn ọ̀sán lọ wò tó bá wọ́pọ̀ tó bá ti rí tó wù ọ̀dọ́ tó fẹ́ lára fẹ́ so gbogbo eléyìí torí kó má wà pé èèyàn wà sí àwọn kan kò torí yẹn wọ́n máa ń wà mi lè fi ojú wọn lọ. wọ́n ti fẹ́ àwọn wọ́n ti lọ́kọ̀ wọ́n ti lọ́kọ̀ tó ti bẹ̀rẹ̀ wọn tí ẹ tí ọ̀gá àgbà sọ dẹ́gbà tó bá wá wọ́n àfọwọ́ ìyẹn ọ̀gá láti bá sọ. so àwọn àfà ọ̀pọ̀lọpọ̀ tẹ̀lé wọn ni a fẹ́ kí a wo obìnrin tí a fẹ́ fẹ́ síwájú kí a tó fẹ́ àfọ́ orí àsìkò lọ́kìtà àsìkò nítorí ó lè lọ àti ìtú àdìsàn tán tọ́lọ̀ bá tó kọ ìpàdé insha Allah ta'ala á parí ọ̀rọ̀ lórí ẹ̀ èyí tó a ṣe tó ṣe déédéé ọlọ́kùn fún ọ̀la rẹ̀ èyí tí a fi àti ọlọ́kùn fún ìdí ẹ̀ Assalamu alaikum warahmatullahi wabarakatuh

ọ̀pọ̀ wà ní fún abóhùnmí ìjọba tó bá wí nípa wọn kà máa bá wọn kà sí nípa àgbàlá rẹ̀. Wọ́n alákọ̀ọ́kọ́ ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yẹn ládàá rẹ̀ kọ̀. Ẹlẹ́ẹ̀kejì yẹn ní sókí àlùwàlá rẹ̀ ò bàjẹ́. Àjókòó pẹ̀lú obìnrin afẹ̀gbẹ́kẹ̀gbẹ́ kò gba àlùwàlá yẹn jẹ́ àyàfi tí nǹkan kan bá ṣẹlẹ̀ nípasẹ̀ jíjókòó tó wá bá àlùwàlá náà àlùwàlá náà jẹ́ ṣùgbọ́n jíjókòó lásán kò ní ba àlùwàlá ẹ̀jẹ̀ ọlọ́wà ni. wíwo obìnrin tá a fẹ́ fẹ́ ó ní pé ọ̀rọ̀ àwọn afáà pín sí méjì kí ni tá a fẹ́ wò lára àwọn afáà ní gbogbo ara ẹ̀ gbogbo ara tó wọ́n ti di pé yọ yọ wà jáde gbogbo òsì yìí ọ̀pọ̀lọpọ̀ àti ẹ̀ ní pé yọ wọ ẹ̀wọ̀ tí ó gbogbo omi tí ó bá lẹ́sẹ̀ sí ìyáṣẹ́ ọkọ lọ àwọn tó tẹ yóò rí àkókò sí ní sá tọ́jọ́ àwọn méjì ní ohun tó máa ń hàn káàmì gẹ́gẹ́ bí ojú àtọwọ́ àtẹ̀sẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ omi pé wọ́n máa ń mélòó ni ẹ tí ó fẹ́ òjòyè tó ẹ pé inú ìjáàbù ẹ̀ òjòyè nínú ìjáàbù ẹ̀ náà òjòyè kò sì dìmáàdì láti pé òun fẹ́ rí láì sí ìjọ. So kí ọba ti dìmáàdì ẹni tó kó mọ́ nígbà tó kò wá ní sẹ́yàwó lẹ́ẹ̀kan nígbà tó bá wà ní pẹ̀lú ẹ̀ lọ́ọ́ tí ó rí láì sí ìjáàbù kó wá máa kọ̀m̀pléǹ torí pé nígbà tó ń fẹ́ ó yẹ kó pé ó yẹ kó tó bá sì dìímọ̀ àti kó fẹ́ ní láì sí ìjà wọn ní kóbi wọn kọ́ ìjà bẹ̀ kó rí bó ṣe rí. bẹ́ẹ̀ àwọn náà tó bá ní nǹkan láti èébù tó yẹ kó kọ ọ̀rọ̀ mọ̀ tó wà lábẹ́ ààbò ẹ̀kọ́ ọ̀ṣọ̀fọ̀ tó wọ́n mọ̀ ní tó fẹ́ fẹ́ lò báyìí báyìí báyìí lónìí báyìí báyìí báyìí ló ń ṣe nǹkan báyìí báyìí ló ń rí ṣùgbọ́n ọmọdé lẹ́yìn ìgbà tó bá fẹ́ tó wá mọ̀ nǹkan náà wọ́n wọ́n yẹ kó gẹ́gẹ́ gẹ́gẹ́ bí ọjà rírà ìjọba jáde ìgbò rẹ̀ kó sálẹ̀ yẹ ọlọ́run tó kì í ṣe pé bóyá wá ti pé ó ti di ọ̀ràn rẹ̀ fún gbogbo ìlú tí wọ́n bá fẹ́ ọ̀fẹ́ wọ́n bá fẹ́ ọ̀fẹ́ fẹ́ ó láti fi ara rẹ̀ sí ọkọ̀ ìyára tí ìyá bá ti lọ ìtàn láti sọ ìfowópamọ́. Hmm? ìyẹ́kọ̀ wà nílẹ̀ ọ̀pìn ẹ̀rọ lówó ọ̀pọ̀ ìlú sílẹ̀ tó ìlú alẹ́ ìlú ara sọ̀kùn adẹ́kùn lówó oúnjẹ àtàní ìlú lé ẹgbẹ́ ìmọ̀ ọ̀kùn lówó àtàmà ní ìlú àwọn òbí òbí dàgbà wọn dẹ̀ ní wà ní àtàdé àwọn tí ẹ̀kọ́ tọ́jú àwọn òbí òun tí ẹ̀kọ́ bọ̀rọ̀ àwọn òbí òbí sí tí a ní wọ́n lọ wá pé wọlé owó tó bá fún oṣù kọ́ọ̀kì tó lórí lọ́rọ̀ tó fi ní wọ́n lẹ́ta àwọn òkúlò àti àwọn olóòtú àwọn náà fún ní ìlú ọ̀sán. So pé ó fún lọ sáré ó fún lọ fún ọdún máa ń lọ ìtara àtàwọn owó náà nípa pé aráàlú ní àbí aráàlú. Orúkọ jẹ́ kó wọ́n ti jẹ́ kò lè fún lẹ́ta àti bàbá màmá olóyè lọ. Thank you wọ́n àlàkù ìhà àkọ́kọ́ ni pé kìí ṣe ọ̀ràn yẹn ni fún ọkọ láti fún ìyàwó ẹ̀ ní ntójú bùkátà rẹ̀ lọ kìí sọ̀rọ̀ yẹn ni fún láti fún ní tí ó ju àkádà rẹ̀ lọ tí wọ́n bá gbà kó ṣiṣẹ́ oníṣẹ́ tó bìnrin lè ṣe ń lé tí ó sì máa yí wọ́n padà kókó gbìyànjú àti ìṣẹ̀lẹ̀ sódà tó náà fi máa ní títì ẹ̀ tí ó fi máa ran àwọn ẹ̀bí ẹ̀ lọ́wọ́ sẹ́rí ohun tó lè jẹ́ àlá ìfún láti yọ ní owó tọkọ fún láti lò tó bá pé ohun tí ọkọ rẹ̀ ń fún kò tó débi pé àwọn ọmọ ẹ̀ wọn náà rí sí òkòkò tó bá wà lọ ní owó yẹn tó ń tọ́jú àwọn ọmọ ẹ̀ kò sábà torí pé akọ̀wé àwọn ìkànnì àbáwí náà ẹ̀ ṣùgbọ́n àwọn òbí ẹ̀ kò sí jíjẹ inú mi lọ lórí iṣẹ́ tó ó gbìyànjú láti ṣe wọ́n kú dàbẹ́ pé owó tó fi bẹ̀rẹ̀ òwò ṣíṣe yẹn àwọn ọkọ̀ náà ló fi kò ṣàlùyé ní ẹ̀. so wọ́n máa máa yí wọ́pọ̀ àti ní sóra tó fi máa ní ti tiẹ̀ láti máa ná fún àwọn òbí ẹ̀. ìgbéró pé èyí tó dáa lọ ṣùgbọ́n àlọ́ ló máa mú nínú dúkìá ọkọ̀ láti bá tọ́jú àwọn òbí ẹ̀ ń fẹ́ràn ọkọ̀ tó sọ fọ́kọ ìgbọ́ràn lọ nípa ọ̀rọ̀ àwọn òbí ẹ̀. ọkọ náà sì mọ̀ pé ọ̀rọ̀ kan ló bí òun náà so àwọn náà sì ní ìgbà pàtàkì ó kó bàbá ẹ̀ pé ìyàwó rẹ̀ àwọn náà ló bùkà pọ̀ so nígbà tó ti gbà ó jáde lọ sí fẹ́ ó fún ọkọ̀ tó tó máa ṣe nǹkan kan ní tí mọ̀ ọ́ ẹni wọ́pọ̀ tí ó máa fi tọrọtọrọ. eléyìí ni àjọ tó dá kò dá pẹ́pẹ́ ọgbọ́n ọgbọ́n pẹ́pẹ́ lọ́pọ̀ máa nìkan fún pé kò ní ìròyìn onípa àti ọjọ́ bí pẹ̀lú ọlọ́run. a sọ̀rọ̀ nípa àwọn ìyàwó àrẹ ìdílé ìlú la dùn wọ́n mọ́kànlá tí àwọn náà láǹfààní àti fẹ́ ìyàwó mọ́kànlá àbá ní àǹfààní àti fẹ́ ìyàwó mẹ́sàn-án gẹ́gẹ́ báwọn kan ti ń lérò pé ìyàwó mẹ́sàn-án náà ń sọ àbálẹ̀ sẹ́rí kínní subhanallah ó sì ní láàánú pọ̀ pé àwọn oníbídà wọ́n ti fẹ́ máa tẹ̀yàn jẹ lórí kínní ìgbà wọ́n ti ń tẹ́lẹ̀ wọ́n ń sọ lábẹ́nú ní ìsìn wọ́n ti ń gbé jáde débi pé wọ́n máa ṣe ní public lecture gan táwọn èèyàn ti pé jọ wọ́n sọ pé kò síbi tí ọlọ́run ti ní ká fẹ́yàwó mẹ́rin àbí ká má fẹ́yàwó ju mẹ́rin lọ. so èèyàn lè fẹ́yàwó ju mẹ́rin lọ torí pé àwọn iṣẹ́ ìwòran wọ́n ti ń kọjú ẹnu àlà wọn ti máa ní ìyàwó mẹ́rin má wọ́n ń kẹ́jù bẹ́ẹ̀ lọ tí wọ́n ti láti ṣe tààlì rẹ̀ ọ̀nà tó wà láti tààlì rẹ̀ ni pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sílẹ̀ rẹ̀ so wọ́n láti mú ẹ̀rí káwọn tó wá láwọn èèyàn láti fèsì justify fún wọn sí tí wọ́n ní oríṣiríṣi ọ̀nà kan máa ń gbà láti fi justify kẹ́hìn tí ò bá mọ pé kò ní mọ̀ wọ́n sì wọ́n mọ èrú òun ó fi justify gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ tí mo gbọ́ yorùbá ti lù ú nísàlẹ̀ rẹ̀ so tuntun sì ni pé fáńkì kú máa tọ́ bàtà sí ní nàìjíríà mẹ́tìmẹ́ òṣèlú yóò gbà mo pé àwọn ọ̀sẹ̀ káàkiri káàkiri ìṣòro láti lè lọ sí ọ̀rẹ́. Thank you. àwọn oṣù yìí pé wáyà nínú àti ẹ bá ti lé ní ju ẹtùfẹ́ ẹtùfẹ́ mẹ́rin ẹgẹ́fẹ́ mẹ́rin náà ní àgbójú báyìí fún ìṣẹ́wọ́ abẹ́lẹ̀ lórí mẹ́ta àwọn ọmọ ọmọ yìí. ṣé kí wọ́n bá wá tó báyìí tí wọ́n lẹ́sẹ̀ torí pé gbogbo àtàwọn ìgbà míì wọ́n ní ìfọ̀ bẹ̀tù tó fún ọ láyà ìgbà omi tuntun táwọn ọmọ torí pé mẹ́tẹ́lẹ́ ìṣẹ̀lẹ̀ tùlẹ̀ ìṣẹ̀lẹ̀ òrùbá ìṣẹ̀lẹ̀ so wọ́n fẹ́ àti bó ṣe yẹ kó káàkiri kò ní ní káàkiri yìí torí pé dábàá ní mẹ́tẹ́lẹ́ ìtumọ̀ rẹ̀ méjì méjì méjì méjì òjò méjì èyí ni pé ẹ̀ṣẹ́ ìyàwó ní méjì méjì. mẹ́ta mẹ́ta bẹ́ẹ̀ ni. Sòtí ọ̀bà wa ṣe lọ́ọ̀sì yìí lọ́wọ́ ìdíkọ̀ ìfọ́sọ̀ láti fi ṣe plọ́ọ̀sì méjì méjì kọ́ aṣọ ní mẹ́ta mẹ́ta tó fà mo ló fi méjì ẹ̀rìn tó níbẹ̀rẹ̀ ọ̀dọ́ lè tún sí tó méjì yẹn mẹ́ta mẹ́rin yẹn òun ló fà lọ́wọ́ sí i. tí ó lò láti yan àwọn láti yan so mọ́tò yẹn ìsinmi méjì méjì mẹ́ta mẹ́ta mẹ́rin mẹ́rin báwo ló ń sọ yìí so báwo ìdílé ìbò ń sọ làwọn tó wà ní ìbò bá ti gbé mẹ́rin pé kí wọ́n àwọn ìjẹ̀kú ìlú rẹ̀ àmọ́ kí wọ́n bẹ̀rẹ̀ kẹ́ oní pé méjì mẹ́ta mẹ́rin wà rẹ̀ ẹ̀rọ olúwa náà wà rẹ̀ ṣùgbọ́n àwọn tó kẹ́ ìtàn náà kò ká lè pé méjì àti mẹ́ta ọdẹ márùn-ún márùn-ún àti lẹ́yìn ọdẹ mẹ́ta ìyàwó mélòó ká lè ṣàkóso àti ẹni ẹni mẹ́ta ẹni.

Nà. Obìnrin tó jẹ́ òkùnkùn wà lọ fẹ́ ọkùnrin tó kí ṣe òkùnkùn. Tí o lè bẹ́ẹ̀ wọ́n lè fi lẹ́ ṣe. Ó lè jẹ́ kó jẹ́ ìtúlẹ̀ ìmọ̀lẹ̀ wọ̀ àṣẹ ilé ẹ̀kọ́ àwọn ẹ̀kọ́ jẹ́ pé. kí ni obìnrin náà ipò rẹ̀ ó ní ipò tó bá tó rẹ̀ sí tó bá sì tó sì tẹ̀lé tó gbogbo tí tí à ń sọ ló ju pé wọ́n kàn fẹ́ ẹni tí ṣe mùsùlùmí ẹlẹ́sẹ̀ ni a lè dìklẹ́ pé ó ti mòrúbà tó bá ti ṣe ẹ̀sìn tó tó sọ láti bá ti sọ̀rọ̀ láàrin ìdílé àwọn kékeré tí ọ̀rọ̀ kan sọ̀rọ̀ ìyẹn ìrẹsọ̀ kẹfẹ́ àyàfi tó bá lóun fẹ́ ọkọ òun òun sì wà lórí ẹ̀sìn ọkọ òun náà láti kékeré bẹ̀rẹ̀ pé torí pé wọ́n fẹ́ ẹni tí kìí ṣe mùsùlùmí yóò kọ́ kékeré rí. obìnrin ṣe ẹni tí yóò kọ́ àgbàdo obìnrin fún lẹ́sìn kọ́ olùdẹ̀múyè lọ́wọ́ tó pẹ̀lú ọ̀pẹ́ wọ́n ṣe pé mọ̀tìmọ́tì náà ìgbà mi kò sí yọ ara bẹ́ẹ̀ kan sójú ẹ wá lọ báyìí tó ga ẹ̀ ìgbàlọ́wọ́ ti wá láti ọ̀pọ̀ ọ̀dọ̀ lójú ọ̀wà ìdílé obìnrin máa ń tẹ jíjà àdúgbò ní ti jíjà ìgbàgbọ́ wọn láti wà fún àwọn ìlera wọn. والله أعلم حكمة عدة ọ̀dà alákọ̀ọ́kọ́ torí àti ìwà sákì ni pé àpò àpò ilẹ̀ wọ́n sì fún òun ẹlẹ́ẹ̀kejì òun ni pé torí pé bóyá tó bá gbé ọ̀dà àpò tó tún lè fẹ́ ara wọn bóyá tó wá kó tó parí ìdíjà ẹ̀mí ọkọ rẹ̀ ó lè sọ̀rọ̀ ọ̀dà ìyàwó ẹ̀ sọ̀rọ̀ pé káṣọ tó bẹ̀rẹ̀ ẹ̀rọ tọ́nu tí ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ àǹfààní wà fún ọ̀dàbí depression nígbà mi so ìdí náà sí àfihàn ṣe ìjà nígbà ìjà ìyàwó láti ẹgbẹ́ yóò ṣe ní ilé ọ̀pẹ̀ bẹ̀tí ó ń ṣiṣẹ́ ilé ìgbà rẹ̀ ó ti pẹ́ tó ọ̀rọ̀ tó gbé so ọ̀pọ̀ sáyẹ̀dì tó tó yẹra olóúnjẹ lábẹ́ òṣùwọ̀n tí ọ̀rọ̀ tó ẹlẹ́ẹ̀kejì tó tó yẹra lọ́sọ̀ fẹ́ràn ọ̀pọ̀ òwúlò. ẹlẹ́ẹ̀kẹta ni pé irú ìdàgbọ́sọ̀ ṣé kọ́ńtà ṣẹṣẹ ọ̀nà ìdájì èyí tí òótọ́ rẹ̀ nífẹ̀ẹ́ àwọn náà tó bá pé ìwọ ilé ti ètò àkejì. Bẹ̀tú wá pé kọ̀ láti fún mi fẹ́ àwọn ọmọ so yóò ṣe ètò ẹ̀ náà in that way gẹ́gẹ́ bó ṣe yẹ náà ṣe ìgbà. Ọwọ́ ọmọ ìtọ́lọ̀ tẹ́lí tó wá ní ẹ̀rọ wá rí ìyàwó rẹ̀ tó bá sọ fẹ́ tó bá fẹ́ fẹ́ jọ lẹ́sà tó lẹ̀ nípa pípọ́ yá ìyàwó yẹn òun sí àbọ̀ fírígbà ní ọkọ̀ fírígbà tó láyé tàbí pípọ́ yá fírígbà tó láyé yóò bẹ̀rẹ̀ kó sọ fún ẹni tó wá sọ àbí ẹ̀kọ́ àti kókó bá àárín ẹ̀kọ́ ẹni tó wá láti ṣe ìwádìí nípa ọ̀rọ̀ tó fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ẹni tó tó kìkì náà sí ha. So ìwọ ẹni tí ó ti lọ sí ha ó ní kó ṣe nípa rẹ̀. Kò sì ó sì ṣe òdodo fún ìwọ tó ní lórí ẹ̀. Sòtúbọ̀ wá ń gbé ojú òun náà nípa obìnrin yẹn àléébù ní kí ni pa orúkọ ìlà ó ti dán wọn yà sọ fún un. ṣùgbọ́n tí kì í bá ti di pé àléébù tó lè para àléébù ní fẹ́ǹsì àwọn èèyàn àléébù tó wà wáyé ní fẹ́ǹsì àwọn èèyàn ìlú kẹ́yìn fẹ́ ìlú ìlú lọ́sọ̀ọ́. ìwà kẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àgbà tẹ́lẹ̀ mùsùlùmí pẹ̀lú ẹ̀ ìbí òun mùsùlùmí kí wọ́n kọ́ pẹ̀lú ọmọ nítorí pé òun ti lò tẹ́lẹ̀. ṣé ọkùnrin mélòó lè fẹ́ ní tí ò ní tí àìmọye náà tí ó sì kọ́ obìnrin ẹ̀ sílẹ̀. ṣùgbọ́n ní èdè tó ní àwọn ẹ̀sìn ọ̀rọ̀ ti lò tẹ́lẹ̀ tó àyíkíṣẹ́ ní ti irú yẹn tí ìgbà tó ṣe pé kí ó burú tó lè pa ọkọ lára ó lè lọ́sọ̀fọ̀ lọ́jọ́ pé àléébù tí ó lè pa ọkọ ìyá ọ̀sọ̀fọ̀ ọlọ́run. Thank you. السلام عليكم